وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní tẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ bá ilé tí a ń bá bọ̀ nínú Al-Qur'an Al-Karim Suratul Ma'ida aya 71 láti dúró pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú ní àyà 72 tí a bá kíyèsí àyà yìí tí a tú ṣáájú a rí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ̀rọ̀ fún wa nípa banu Israel bàtí ọlọ́run ọba ń sọ wípé a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريق كذبوا وفريق يقتلون وحسبوا أن لا تكون فتنة فعم فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون àwọn ìbáṣepọ̀ èyí tó ń bẹ nínú àyà yìí tí a tú ṣáájú àti àyà tí a fẹ́ máa túlẹ̀ tí a bá ṣe máa ń sọ fún wa ìpìbáyìn al'ayat fi tartib al'ayat fi al-Qur'an al-Karim baynahunna التناسب والانسجام المعنوي ẹni rí àyà kan tó ṣáájú èyí tó bá tẹ̀lé yóò níbáṣepọ̀ nínú àwọn ìjáàzù ìjáàzù ànúhùní ìlúkùránì kẹrin wọ́n máa ń pè ní ìjáàzù náhùní ó jẹ́ ká mọ̀ al-Qur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala bọ́rọ̀ ṣe pọ̀ tó ìbáṣepọ̀ wà láàrin gbogbo àwọn àyàtì bẹ̀rẹ̀tẹ̀lẹ̀ àwọn àyàtà tó ṣáájú ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn Banu Israel ọlọ́run sì ń jẹ́ ká mọ̀ wípé òun ráwọn òjíṣẹ́ ọba tó pọ̀ sí kan ìgbà míì wọ́n pè wọ́n lónírọ́ tó bá yẹ pé tí wọ́n gbé wá tí ò bá ti tẹ́ wọn lọ́rùn ìgbà míì sì ń bẹ wọ́n pa wọ́n ìgbà táwọn òjíṣẹ́ yìí tí wọ́n ń bẹ láyé ọlọ́run jẹ́ ká mọ̀ pé ó ń bẹ nínú àwọn èèyàn tí ó gbà wọ́n gbọ́ fàríkọ̀nù àwọn kan wọ́n gbà wọn gbọ́ àwọn kan ní gbà wọn gbọ́ àwọn kan wọ́n ṣe tí wọn àwọn kan ò ní ṣe tí wọn ọlọ́run wá jẹ́ kó wa wípé àwọn tó gba tàwọn òjíṣẹ́ yìí gan lójú ayé wọn nígbà táwọn òjíṣẹ́ yìí bá tún lọ tán wọ́n tó ṣàṣejù lẹ́fìmọ̀ wípé fìtínà tó ń bẹ tó wà lábẹ́ fitnatu shubuhat torí pé tá a bá ní fìtínà fìtínà fìtínà fìtínà ọ̀nà méjì náà ni fìtínà tó ṣahawat wà fìtínà tó aṣọbahat fìtínà ṣubúà ibi tó ti máa ń jáde òun náà ni bayna tafriq wal ifrat àṣejù àtàṣètò táwọn anájọ́ ọlọ́wọ́n bá lọ tán àwọn ọmọlẹ́yìn wọn ìmọ̀ kásàṣejù nípa wọn àbí ká tún ṣe àṣẹ ètò èyí ò níbi tí ṣètò ọ̀nà tó lọ dúró dè fáwọn tán bá láwọn tó gbàgbọ́ sìnàpá àwọn kan lójú ayé àwọn òjíṣẹ́ ọlọ́run òkúlẹ̀ gbà wọ́n gbọ́ wọ́n àtẹ́mtì àti pa wọ́n àbí ká pè wọ́n lónírọ́ ọ̀rọ̀ tí wọ́n ti clear ṣètò ọ̀nà tó parí iṣẹ́ lórí àwọn ẹ̀ ní gbà wọ́n gbọ́ ṣùgbọ́n yìí tẹ́lẹ̀ tún gba àwọn òjíṣẹ́ yẹn gbọ́ ṣètò ọ̀nà tó lọ dúró dè wọ́n níbi àṣejù níbi àṣejù so látara àbí eléyìí ẹjẹ́ ká kè sára èyí náà máa ń ṣẹlẹ̀ nípa ẹni tí ó ṣòjíṣẹ́ ọlọ́run báyọ̀ ojú èèyàn dáadáa táwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ ṣọ́ra o oríṣiríṣi orúkọ náà máa pè ọ́ ní ti ìfẹ́ ṣùgbọ́n gbà tó bá yá orúkọ yẹn yóò máa ga yóò máa ga yóò máa ga débi kí wọ́n padà gbé ọ ga ju ibi tó máa lọ jẹ́bẹ̀ àwọn ọlọ́mọdé ẹ̀ bí wọ́n ti sọ nípa ọ̀gá wọn Mirza Gulam Ahmed, bin Murtado wọ́n kọ́kọ́ pè ní Mujaddid ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ní ẹ̀ nígbà ọ̀yá wọ́n tún ṣe sáà wọ́n tún pè ní Al-Mahdi Al-Muntazar nígbà tó yá wọ́n tún ṣe sáà wọ́n tún pè ní huwa masih ó tún yá wọ́n tún ṣe sà wọ́n tún pè ní nàbíyullah wọn lànàbí ọ̀lọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ làwọn èèyàn máa ń ṣe kí o náà máa ń ṣàṣejù ṣètọ́ ní sì lọ máa ń dúró síbi àṣejù láti fi ba àwọn èèyàn lẹ́sìn jẹ́ sọlọ́ ìjẹ́pọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anábì fààyè rẹ̀ lẹ̀ anábì ni ẹ máa ń yìn mí bẹ́ẹ̀ bá wọn yahudi àti nasọ́ra báwọn nasọ́ra wọ́n ṣe yin ànábì wọn wọ́n náà ó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ fẹ́ pọ́n ọlé ṣùgbọ́n kó ní àlà díẹ̀ díẹ̀ díẹ̀ ni mo kí nìkan náà máa wọ gbà ọ́ àwọn tán padà sọ àfà àwọn ọ̀dọ́ lọ́hùn kì í ṣe péjọ kan náà ló bẹ̀rẹ̀ díẹ̀ bí pẹ́lú mi ó bá débi pé kódà káàfáàn kìámà ibi táàfáàn bá ti wọ náà lówó kan ọ̀bá àjẹ́nà inna iná wa inna ilayhi ìfẹ́ náà ló níbẹ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tún máa ń lò látara ìfẹ́ tàbá nífẹ̀ẹ́ kan pàápàá jùlọ tọ́lọ́run tún ní tọ́lọ́wọ́n bá ń fi àwọn kankan panlé tọ́lọ́wọ́n bá ń fi àwọn àṣeyọrí kan sọ lórúkọ tẹ́niyàn sọ̀rọ̀ káwọn tí wọ́n ń tẹ̀lé náà káwọn náà sọ̀rọ̀ látara àdí eléyìí ọlọ́run ti sọ̀rọ̀ àwọn bá ní Israel fóun sì náà wọ́n òṣìṣẹ́ sí wọn áyà eléyìí tó tẹ̀lé tá a fẹ́ gbé ẹ̀wò yìí ọlọ́run jẹ́ kó yé wípé ẹni tó jẹ́ áhírùlì àmbìyá ì wal nínú bànú Israel oná ní ànábì Ìsá ọmọ Maria ọlọ́run ní ara àwọn òjíṣẹ́ sí wọn àyà tó wá tẹ̀lé ọ wá fẹ́ jẹ́ ká mọ̀ ìpútọ̀ báwọn òjíṣẹ́ ṣe pọ̀ náà bànú Israel yìí òjíṣẹ́ wo ni the last messenger náà bànú Israel gẹ́gẹ́ bí ànábì ẹ̀rí wípé ìjẹ́ nǹkan ìòjíṣẹ́ ti ànábì Musa ànábì Isa alayhi salatu wassalam ó wà muqayyad pẹ̀lú Banu Israil ta bá ń sọ wípé òpin òjíṣẹ́ Ọlọ́run torípẹ́lẹ́ náà máa dàrú máwọn èèyàn ní ìlú tó bá ní òpin òjíṣẹ́ òun lànábì Isa náà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n níbo nínú àwọn Banu Israil ṣùgbọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ń lòkun òjíṣẹ́ gbogbo òṣẹ́ tí ọlọ́run bá rán wa ṣùgbà tọ́lọ́run bá ti sọ nínú àyà tó ṣáájú mo fẹ́ jẹ́ ká rí ìbáṣepọ̀ láàrin àyà tó ṣáájú àti èyí tó tẹ̀ ọlọ́run bá jẹ́ ká mọ̀ nínú àyà tó ṣáájú wípé wà àrùsálìnà ilé ìrúsùlà aráwọn òjíṣẹ́ tó pọ̀ sáàbànú Israel àyà tó wá tẹ̀lé ọlọ́run wá fẹ́ sọ pé níbi tí àwọn òṣìṣẹ́ tó pọ̀ orí ẹni tó parí sí ọ̀rọ̀ ànábì Ìsá ọmọ Maryam ńlọ́wájà fi mi àti ìfẹ́ àfẹ́jù tí àwọn kan nínú ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n fẹ́ràn rẹ̀ tí wọ́n gbé ju bí tí Allah subhanahu tó gbé mọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آية 72 ọlọ́wọ́n bá nílá kọ̀rí káfọ́rọ̀ lẹ́rìnà qalu inna allaha huwa al-masih ibn maryam wa qala al-masih ya bani isra'il ya bani isra'il a'budu allaha wa rabbi wa rabbakum إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا أما يقولون ليمثن الذين كفروا منهم عذاب عليم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبل الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أن يؤفكون آية بي آية mẹ́rin إليك يا فيك fẹ́ gbéyàwó láàárọ̀ yìí ọlọ́run سورة fi أسجل àwọn kan inú àwọn ọmọlẹ́yìn ànábì Ìsá ọmọ Maryam ọlọ́run ọba ọba dẹ́dà onílàkọ̀tí kẹfàrọ wọ́n ti di kèfèrí o lákọ̀tí kẹfàrọ wọ́n ti ṣe àbí wọ́n ti sọ in tó tako in ti gbogbo òjíṣẹ́ tí wọ́n mú wa hádà kúfùrú kúfùrú tí ọlọ́run ọba ń sọ ń bí yìí òun náà ni kúfòrò alẹ́bí àwòkọ́ àhún fi ṣirk èyí tó jù wọn sínú ẹbọ ọlọ́ni laqad kafara alladhina qalu wọ́n ti ṣe àìgbàgbọ́ àwọn tí wọ́n sọ wípé inna Allaha huwal masih ibn Maryam àwọn tí wọ́n sọ wípé tẹ́ ẹ bá ń wá ọlọ́run tó dá wa gan-an kò pé méjì o. Isa ọmọ Mariam òun gàgà gbogbo àwọn tí wọ́n pe Isa ọmọ Mariam tí wọ́n lò ń ni wọ́n ti ṣe àgbàgbọ́ وقال المسيح يا بني إسرائيل ọlọ́run bẹ́ẹ̀ ni in tó jáde lẹ́nu ọmọ Mariam ọlọ́run ọba dẹ́dà tó sí wọn torí wípé pípé lọ́lọ́run ọlọ́run àbí mẹ́ta ìgbà tó lọ tán ni o ìgbà tó jẹ́ kí ni o tó lọ tán ni gẹ́bọ́lọ̀ wọn bá ṣe sọ láyé nínú al-Qur'an bàtọ́lọ́run sọ pé a'anta qulta lin-nasi ittakhiduni wa ummiya ilahayni min dunillah ṣéwọ́ ló sọ wa pé ká máa pè ọ́ ní ọlọ́run ìwà àti ìyá rẹ̀ kí ni anábì yíká ní ah, ọlọ́run ilá ma àmàtà nígbà tí mo ń bẹ pẹ̀lú wọn o in tó ní ń sọ fún wọn náà ni mo ṣe kí ni o kò mo sọ fún wọn sòyàn túmọ̀ ti pé gbogbo gbólóhùn pé òun lọ́lọ́run òun òun ni mẹ́ta nígbà tó lọ tàn ọlọ́run bá ń torí pé n ti ń sọ fún wọn nígbà tó ń bẹ pẹ̀lú wọn òun náà ni pé Israel ẹ̀yin mi sí ẹnìkan ṣoṣo tí ẹ gbọ́dọ̀ máa jọ́sìn fún òun náà ni ọlọ́run ọba mi tó ń rè mí wa rabbakum òun náà sì ni ọlọ́run ọba yín ti ṣe Allah gbogbo àwọn iṣẹ́ ìyanu mùjísà tẹ́ẹ̀rí ti ń ṣẹlẹ̀ látọwọ́ mi bí ìdìnnà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ìyẹn ò sọmídọ̀ ọlọ́run ọ̀nà tí mo gbà wáyé náà kò sọmídì ọmọ ọlọ́run eléyìí ni ànábì Ìsá ọmọ Maryam òun fún wọn kódà ọlọ́run nínú tó tún sọ fún ọ̀nà ni pé inna man yushrik billah gbogbo ẹnikẹ́ni tó bá fi nǹkan míì sípò ọlọ́run àbúpa nǹkan míì papọ̀ mọ́lọ́run aláà faqad harrama Allahu ọlọ́run ọba ó mọ̀ ti dèwọ̀ fúnfẹ́ bẹ́ẹ̀ inú ná ni ó sì jẹ́ ibùgbé wa ma lil zalimina min ansar gbogbo ẹnikẹ́ni tó bá ṣàbòsí wa zulmu una ashirku billah gbogbo ẹnikẹ́ni tó bá pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run tó ṣàbòsí fẹ́mi ara rẹ̀ wọn ò mà ní rí alárànṣe níwájú ọlọ́run nítorí ìdàkẹ́yàmà torí pé inna shirka ọ̀wọ́lùmù náà ìpa nǹkan papọ̀ mọ́lọ́run àbòsí tó ga jùlọ ni nínú àyà tí a kà yìí ọlọ́run fi rinlẹ̀ wípé ẹni tí wọ́n ń sọ yẹn kò níbáṣepọ̀ rárá pẹ̀lú nǹkan tí ànábì Ìsá alayhi salatu wassalam tó pè wọ́n sí ọlọ́run tó wá ní laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ọlọ́run ní àníṣẹ́ àwọn wọ̀nyí wọ́n ti ṣàìgbàgbọ́ wọ́n ti di kèfèrí wọ́n ṣẹbọ alladhina qalu inna Allaha thalithu thalatha àwọn tí wọ́n ní mẹ́ta ni ọlọ́run pé ọba Allah òǹjọ́ kan nínú mẹ́ta yìí ó jẹ́ sáálísù àwọn ọlọ́run mẹ́ta tó wà kí nǹkan jẹ́ mẹ́ta ń sìn ọ̀kan nú rẹ̀ sáálísù rẹ̀ tó ẹ́ méjì sáálísù mẹ́rin tó bá jẹ́ mẹ́ta ọ̀kan ní gbogbo ẹ̀jẹ́ mẹ́ta ọ̀kanú mẹ́ta ó jẹ́ sáálífù tọ́ẹ́tẹ́ méjì ọ̀kanú rẹ̀ ó jẹ́ sáání wọ́n wá ní mẹ́ta ni ọlọ́run ìgbà tí wọ́n wá ń tò pé ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀kan ló ń jẹ́ náà pè ní kejì ẹ́ wọ́n ọmọ mẹ́rin spirit ṣe pé tí abẹ́wò àwọn ọmọ bọ́ sí pín wọ́n sáàjì kọ́lọ̀njọ́ kan nínú mẹ́ta ọlọ́run ní púpọ̀ àwọn tó ń sọrú nǹkan yẹn wọ́n ti ṣe kí ni o wọ́n ti ṣe àgbàgbọ́ sọ́lọ́ nítorí pé wà máa min ilahin illa ilahun wahid kò kò tún sí ẹnìkan

níbi tí wọ́n ń sọ yẹn tí wọ́n tú bá tí wọ́n bá lọ kú lérí ẹ̀ layamassanna alladhina kafaru minhum adhabun alim gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ eléyìí minhum nínú wọn bẹ́ ká máa di kókò mọ́lẹ̀ nínú wọn àwọn tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nínú wọn tó bá kú lérí ẹ̀ layamassanna alladhina kafaru minhum adhabun alim èmi màá fi ìyà ẹlẹ́tẹ̀ ilérò màá fi gbá àwọn tó bá ń sọrú ọ̀rọ̀ yìí nínú wọn tí wọ́n bá kú lérí ẹ̀ tí wọ́n tún bá màá fi ìyà ẹlẹ́tẹ̀ ilérò màá fi gbá wọn mú o afala yatubuna tí wọn ò lọ túbá ká sì tọrọ àforíjì lọ́sọ́dọ̀ lọ́hùn ká jáwọ́ mbẹ̀ wallahu ghafurur rahim torí pé Ọlọ́hun ọba ọba dẹ́dà ọba tó lè foríjì wọn ni o ẹ bá sọ pé ọlọ́run ní kinní kan ẹ bá mi ò ní ìsà tẹ́ ẹ bá padà tọrọ àforíjì ẹ tó jáde lọ ọlọ́run foríjì ẹ tún wà nù Allah subhanahu wa ta'ala. afọwà ibn kathir alayhi rahmatullah kọlọ́n kọba ayọ́ ní sinwọ̀n wọn ni yakulu ta'ala hakiman bi takfir فرق النصارى من الملكية واليعقوبية والنسطورية ممن قال منهم بأن المسيح هو الله تعالى تعالى الله عن قوله وتنزع وتقدس علوا كبيرا وأن الله سبحانه وتعالى أنصف wa آيه بالتكفير hakiman ó dájọ́ pé kèfèrí ni àwọn kan nínú àwọn nàṣọ́ra àwọn yẹn mẹ̀lẹ̀kíyà àti àwọn yàkùbíyà àti àwọn nùstóríyà àwọn yìí ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kí wọ́n máa pe ànábì Ìsá ọmọ Maryam kí wọ́n ní ọlọ́run náà ni àwọn ṣọ́ra kọ̀ọ̀kan nínú àwọn nàṣọ́ra nígbàtí ànábì Ìsá ọmọ Maryam tó lọ ọlọ́run fara àwọn fírọ́pì pé àwọn tó ń sọ bẹ́ẹ̀ o kìfẹ́ inú wọn wa min hadha al níbi tí a bọ́rọ̀ yìí dé ó yẹ ká sí hal ahlul àbá abdullahi ibn abbas wọn kò sí ẹni tó jẹ́ ẹlẹ́bọ tó tó ẹni tí ọlọ́run bímọ tó tó ẹni tó pe isa ọmọ mariam tó pe lọ́lọ́ wàhálì nutlik àléhìn yàní laqaba al-mushrikin a lè sọ pé àwọn ahlul pàápàá jùlọ àwọn nasara fàálẹ̀ pé wọ́n ní ẹlẹ́bọ kódà àwọn Yahudi náà fàálẹ̀ sọ pé ẹlẹ́bọ ni wọ́n tìrìbọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́run sọ náà al-Qur'an al-Karim ọlọ́run bá ní wa qalat al-Yahud Uzairu ibn Allah wa qalat an-Nasara al-Masih ibn Allah dhalika qawluhum bi afwahihim يضائعون قول الذين كفروا من قبل قاتلهم الله

ọlọ́run ò kà fara ahàlùkìtà nínú Al-Qur'an kò pò wọ́n ní ẹlẹ́bọ nínú Al-Qur'an ṣùgbọ́n ọlọ́run ọba pe ẹnikẹ́ni tí ó bá ti wà kọ́à tó bá ti jábọ́ sínú àṣíríkù al'amali wà ṣíríkù tó bá ti lè bọ́ sínú rẹ̀ ọlọ́run ó pè wọ́n lẹ́lẹ́bọ kọ̀ká jẹ́ mùsùlùmí náà ṣùgbọ́n òmúùmù pé ahlul kitab ọlọ́run ò fi ṣíríkù ẹbọ òfèrò yẹn wọn nínú al-Qur'an ààyè kan nínú al-Qur'an ọlọ́run lam yakuni alladhina kafaru min ahlil kitab wal mushrikina munfakin hatta ta'tiyahumul bayyinah lẹ́yìn ọ̀rẹ́yìn lọ́pọ̀lọpọ̀ wọ́n di kèfèrí lọ́pọ̀lọpọ̀ wọ́n di ẹlẹ́bọ̀ ọ̀nà wo náà fi di kèfèrí wọn ò gba àrùsálàtú al-muhammadiyya iṣẹ́ tọ́lọ̀ fún ránà sallallahu alaihi wasallam wọn ò gbá wọ́n di kèfèrí ń bẹ̀ẹ́ ṣùgbọ́n lọ́wọ́ fún wọn lẹ́lẹ́bọ̀ wọ́n ṣe kúfúrù sí òjíṣẹ́ tí ọlọ́run bá rán ọlọ́run dájọ́ ṣíríkù lé wọn lérí nígbà tí wọ́n ń sọ ànábì Ìsá tán lò lọ́lọ́ ṣírkù ní tí wọ́n ní ọmọ ọlọ́run ṣírkù ní tí wọ́n ní ọ̀kan ọlọ́run ọ̀kan ló jẹ́ nínú àwọn ọlọ́run mẹ́ta ṣírkù ní so wọ́n àfáà jẹ́ kó yẹ wa wípé àwọn ahlul kitab lórí bá ṣe bá wọn lò ìbálò tọ́lọ̀un ní ká bá wọn lò torí pé mushrikun ní gbogbo àwọn nínú wọn tí wọ́n ń pè ànábì Ìsá ní ọlọ́run mushrikun àmọ́ la yatarattab alayhim ahkamu at-ta'amul ma'al mushrikin mọ́tàbá wọnú al-Qur'an ìdájọ́ bóò láàṣe máa bá àwọn ẹlẹ́bọ lò kò ṣe kí ni o kò lórí wọn despite wípé gbólóhùn ṣírí ọjọ́ ìlẹ̀nà nínú al-Qur'an tọ́lọ̀ ń bá lo mushrik àwọn mushrikun àwọn tọ́lọ̀ mọ́ ń gbà lérò nínú al-Qur'an òun náà ni abadatul asnam awil awsan àwọn tí wọ́n ń bọ òòṣà tọ́lọ̀ máa ń rí fàásì nínú al-Qur'an bá lo mushrik ẹlẹ́bọ àwọn tí wọ́n ń bọ òòṣà tó ń bọ nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́run ń ṣùgbọ́n àwọn tí wọ́n bá ní ìwé tí wọ́n ń tẹ̀lé láti ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run kan tọ́lọ́run bá rán gẹ́gẹ́ bí ànábì Musa àbánábì Isa alayhi salatu wassalam ọlọ́run máa pe àwọn yẹn ní ahlul kitab pàápàá jùlọ al-yahud wa nasara tó ń ti àwọn transit tó ń jáde lẹ́nu wọn wípé ọlọ́run ni ànábì Isa ọmọ mẹ́ta lọ́lọ́run àmọ́ ọlọ́run jẹ́ kó wa pé nínú wọn ọlọ́run ọba subhanahu wa ọba tó ṣe déédé nínú ọ̀rọ̀ ni kì í ṣe kí àwọn àgbà pé gbogbo àwọn ahlul gbogbo wọn sọ wípé ọlọ́run lẹ́yìn ọ̀rẹ́ yìí ni àwọn kan nínú wọn mẹ́bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀ kẹ́rẹ́ àwọn kan nínú wọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn ọlọ́run kúfùrù yẹ tàlázùmù kúfùrù yẹ àti ṣíríkì wọ́n jọjọ́ rìn ní torí pé gbólóhùn tí wọ́n sọ yẹn gbólóhùn ṣíríkì bẹ́ẹ̀ sì ni ìwà sọ wípé ẹlẹ́bọ ni wọ́n kò ṣe ìtìláàkù ẹlẹ́bọ lérí alùkìtà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a rí nínú mùsùlùmí náà táwọn náà ń sọ gbólóhùn ṣíríkì táà sọ wípé in tó sọ yìí tó bá mí ní ẹ̀ tó bá sì rìn lọ́kàn rẹ̀ pé ah, àáfà ìmúṣíríkù ni ẹlẹ́bọ̀ àbá lè sọ bẹ́ẹ̀ mùsùlùmí ló sì pé ara rẹ̀ táwa sọ wípé gbogbo mùsùlùmí ẹlẹ́bọ̀ ni mùsùlùmí sòyìn tí wọ́n wípé man sọ́dára minhu alqawl aw alfi'l alladhi yaqtadi shirk ẹnikẹ́ni tí ọ̀rọ̀ tó lè sọ̀yàn bí ẹlẹ́bọ tó bá já ìlẹ́nu rẹ̀ tó jáde látara rẹ̀ tí gbogbo àwọn májẹ̀mú sì fẹsẹ̀ rinlẹ̀ á sọ pé lẹ́bọ ni wàlẹ̀ ọ̀kánà mùsùlùmí mi rò pé kódà kan sọ pé mùsùlùmí tọwọ́bí táàlì tí ẹ̀bọ́ wá jẹ́ ahlul kitab tó bá dúró lérí nǹkan tí ṣùgbọ́n tí gbólóhùn ẹbọ tó bá jáde lórí ahọ́n wọn tí gbólóhùn ẹbọ ìṣesí ẹbọ tó bá jáde lára wọn á sọ pé mùṣírikí ẹni tó gbà nínú ẹnu rẹ̀ pé ànábì Ìsá gangan ni ọlọ́run fọwọ́ mùṣírikí ẹlẹ́bọ ni kò sí èméjì lọ ìdí nìyí tó fi jẹ́ pé ta bá wọ áyà yìí ànábì Ìsá ń sọ fún wọn wípé inna man yushrik billah síyáàkù ayà yìí náà innahu man yushrik billah faqad harrama Allahu alayhi gbogbo ẹnikẹ́ni tó bá ti pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ́ ṣíríkù ni tí ò ní túmọ̀ méjì ìdá ni ìwà bá lò wa pẹ̀lú àwọn ahlul ọlọ́run bá wájú kó wípé despite tí wọ́n ń sọ náà ìbálò wa pẹ̀lú ó tún yàtọ̀ sí àwọn tó jẹ́ lẹ́bọ̀ pọ́nbélé ọlọ́run ní àlefẹ́ nínú wọn àlefẹ́ lẹ́bọ̀ wọ́tọ̀ ám lẹ́dínà utul kìtàbà min qablikum hillun lakum wọ́tọ̀ ámùkún hillun lakum kò séyìn fáwọn ẹlẹ́bọ̀ ọlọ́run dẹ̀ sọ mùjìmọ́là ni ẹ̀yìn sáwọn tó máa ń sọ wípé ọmọ ọlọ́run ni ànẹ́bẹ̀yìn àmọ́ fi dúnìyà a ní bá wọn lọ pẹ̀lú hukumu al-mushriki àmọ́ yawmil akhir bàdọ́ al-qiyama ọlọ́run ó bá wọn lò ní bàálò pé ẹlẹ́bọ nìyí pẹ̀lú pẹ̀pẹ̀ ànábẹ̀ ẹ̀sán ní kìí o ìpìlọ̀lọ̀ mọ̀rọ̀kú clear sọ̀rọ̀ yẹn máa ń múrù jú wá pé ẹn kí tún ẹlẹ́fẹ́ inú wọn sàhíyí ẹlẹ́bọ ni wọ́n bọ́lọ̀ wọ́n sì bá wọn lọ dọ́gbọ́dọ̀ kẹ́yà tí wọ́n bá túbá àmọ́ ìjẹ́ ẹlẹ́bọ wọn yẹn ìdájọ́ ìbálò wa pẹ̀lú wọn kì í ṣe bá ṣe bá ẹlẹ́bọ lò láyé mi oníbèrè wa béèrè wípé nígbà tó bá fẹ́ du ẹran tí ò wá pe orúkọ sí tó wá pè jáde síta wípé bísmì ìsà tí ó dárúkọ ọlọ́run tó ní bísmì ìsà pẹ̀lú orúkọ ìsà sáà lè jẹ́ ìdáhùn sọ̀rọ̀ yẹn ìbéèrè náà ni tí àáfàá kan tó jẹ́ mùsùlùmí àbí mọ́mù tó bá fẹ́ pẹ̀rẹ̀ tó wá ní bísmì muhammadin sáàjẹ̀ ẹran bẹ́ẹ̀ náà ni tó bá dárúkọ ìsà náà sí kò fẹ́ ẹnìbọ̀dọ̀ bá ti fọ́ọ̀lù síbẹ̀ náà kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjà alùkìtàbù kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjà mùsùlùmí ní tó dá ìlẹ́nu rẹ̀ pé ní orúkọ muhammadu mo fẹ́ pẹ̀rẹ̀ léyà ẹ má jẹ ẹran yẹn o ìlà bí ilẹ̀ rẹ̀là ẹ gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n tí ò bá sọ nǹkan kan táàbù kàtà rí pé àtà lọ́pẹ̀rẹ̀ ẹni pé ta ní gbọ́dọ̀ máa tán pé nígbà tó fẹ́ pẹ̀rẹ̀ yẹn ṣẹlẹ̀kọ jésù lọ sọ àbí lórúkọ mọ́tọ̀ ṣùgbọ́n tó bá wà ń bẹ̀ tó sọ jáde báyìí na yìí ṣùgbọ́n àwọn àdájọ́ yìí ó lẹ́jẹ̀ wọn lọ́nà táwọn tí wọ́n fi ṣe àlàyé rẹ̀ fún wa bákan náà ọlọ́run ní laqad kafara alladhina qalu inna Allaha ọlọ́run ìpè kálímà àlùmọ̀síyẹ̀ kò túmọ̀ sí ìtumọ̀ táwọn kírísítẹ̀nì máa ń fún wọn ni mẹ̀sáyà wọn ni túmọ̀ rẹ̀ ni kí náà máa ń pè wọn ni sẹ́fíọ̀ wọn lè hátà fi sáàmìyà nínú semitic languages fi lọ́gáàtì àrọ́míyà Aramic language fi lọ́gáàtì al Hebrew language kò síbi tó ti túmọ̀ sí Messiah tó túmọ̀ sí Saviour àwọn ni wọ́n tu bẹ́ẹ̀ lọ́dọ̀ ara wọn kò túmọ̀ sí bẹ́ẹ̀ ara bẹ́tù lẹ́nu nínú Al-Qur'an nínú èdè Lárúbáwá tí lọ́wọ́ bá sọ pé Al-Masih àwọn ìtumọ̀ tó ní ó pọ̀ àwọn ìtumọ̀ tó ní ó pọ̀ inú túmọ̀ tó ní tẹ́nìkan bá rẹwà wọ́n ní masihul wajhi ay jamilul wajhi ojú rẹ̀ rẹwà pọ̀ torí pé asìlù masa'a máa dátù mím sí ha ìpìlẹ̀ rẹ̀ gan níbi jùdúrù hmm? al-ma'na al-jùdúrí al-ishtiqaqi o náà ni ìmọ̀rọ̀rù lè yàgì ala mọ́wọ́ lọ lórí nǹkan kíyàn fọwọ́ pa nǹkan masahahu imsaha sabura ẹ̀pà bọ́ọ̀dù rẹ̀ mọ́sàá ìpìlẹ̀ ìlú ẹ̀ wọ́n ní bóyá nítorí pànàbìnrin sọ ọmọ Mariam táwọn àwọn aláàárẹ̀ ẹni táàárẹ̀ ń ṣe tó bá ti dọ́dọ̀ wọn yóò fọwọ́ ra wọn lára ara wọn sì yẹ pé ìtàn fi pè ní alimọ̀síì ó nìyẹn wàlmọ̀síì una bí máàna ismul fa'il alimọ̀ ṣẹ́ṣọ̀ ẹni tí máa ń fọwọ́ pa nǹkan almasah àti máa fọwọ́ pàǹkà ní èdè lárúbá ń gbà mí wọ́n tún máa ń pe ẹni tí bá máa travel wọ́n máa ń pe ní masẹ̀ ọlọ́run fàṣíhù filard sáà yẹ̀síhù fàṣíhù filard sáà yẹ̀síhù síyáhátà náà fi ń pe tourism ní síyáhà bákan náà àwọn lárúbáwá ẹni tí bá máa tráfù pọ̀ tí ègbélé wọ́n máa ń pè ní masihul qadamaini masihul qadamaini mọ́lá akhmasola ẹni tí ò ní kọjẹ̀ bí sọmọ̀pẹ́sẹ̀ wa ibìkan wà tí máa jì sínú ẹlòmí ò ní tó bá dàdílẹ̀ báyìí gbogbo ẹni ó dàdílẹ̀ irú ẹni àwọn ògbè ní masihul kìnnáyà tán àǹkẹ́sìrà tó sáfàrò wọ̀tà ha ìgbà kì í máa gbélé màsíwòlù kọ̀dà mẹ́rin mọ́ni wọ́n ní wọ́n tún gbòbẹ̀ yẹn láti fi sọ ànábì Isa torí pé ẹbẹ́ lọ́wọ́ àwọn Christian kájúwe ilé ànábì Isa ní Jerusalem níbo nílé rẹ̀ tí wọ́n lè rí irípa rẹ̀ ànábì Isa ò nílé kan pàtó ibi orun bá kamá náà ní sùn máa rìn káàkiri wọ́n ní bóyá àdìgbà fi pè ní masir náà lélẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ìtumọ̀ tẹ́ rí kẹ́ fún pátá kò sí kankan tọ́jọ mọ́ fífi ọ̀pẹ láàfi rí almasihu dajjal náà savior náà lẹ́pẹ̀ wọ́n wà túnmọ̀ sí antichrist ẹ̀ sí sọ pé <laughs> anti-savior so lè tó túnmọ̀ pé bọ́n ṣe fẹ́ tù làwọn tù yẹn nínú èdè lárúbáwá masihu ti Ìsá ìyẹn ó túmọ̀ ismul fa'il ay almasihu masihu ti masihu dajjal ó túmọ̀ ismul maf'ul ay mamsuhu al'aini mamsuhu al'aini ẹni tí ojú rẹ̀ kan ti parẹ́ sultanabi Ìsá dìlálà rẹ̀ ismul fa'il kí masihu dajjal kí ló ń túmọ̀ sí ismul maf'ul mamsu'ul ayn ojú kan lóní ojú kan ti parẹ́ so ẹjẹ́ kọ́ lọ yé wa tọ́lọ̀ ń bá pa ànábì Ìsá ọmọ rẹ̀ nínú sí lákọ́ọ̀bù tí wọ́n fún ni gẹ́gẹ́ bá nàbí náà sì jẹ́ al-amin ọlọ́run alladhina qalu a fi ọlọ́run fi rinlẹ̀ al-insaf nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ nínú wọn ajẹ́kọ̀ al-kitab in tí wọ́n gbé lọ́wọ́ gan látòrí ànábì Ìsá nígbàtà ànábì Ìsá tún lọ gan in tí wọ́n sọ yóò sí nínú ìlànà wọn ṣùgbọ́n àwọn kan látara ìfẹ́ àfẹ́jù òun ni wọ́n fi sọ bẹ́ẹ̀ ọlọ́run wá láwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ti ṣe kèfèrí o bákan náà ọlọ́run tún jẹ́ kó yọ wa wípé àwọn kan tí wọ́n sọ wípé ànábì Ìsá àpé ọlọ́wọ́ba subhanahu ànábì ọlọ́wọ́ba ọ̀kan ló jẹ́ nínú ọlọ́wọ́ba mẹ́ta ọlọ́láwọn náà wọ́n ti ṣe àìgbàgbọ́ ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ méjèèjì tí wọ́n ń sọ yìí wọ́n pe ànábì Ìsá lọ́lọ́hun àbí wọ́n pe lọ́mọ ọlọ́run àbí wọ́n pe ní ọ̀kan nínú ọlọ́wọ́ba àdádálẹ̀ táwọn kan padà dálẹ̀ lẹ́yìn ìgbà tí ìsọ ọmọ Mariam lọ ni látara ìfẹ́ àfẹ́jù alùgbòlówó fílmù àbà ìsàṣejù níbi ká so arimújáde ń bí pé ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ ìwọ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá fi àwọn dáadáa tó pọ̀ tó fi sọ lórúkọ nínú ayé sọ́ra ọ̀ pàápàá jùlọ ìwọ tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fún ọ láǹfààní láti kó ipa ribiribi nínú ìgbésí ayé àwọn èèyàn sọ́ra ọ̀ mẹ́jọ kan sọ ó lè sọ wọn ló fà á tó fi jẹ́ pé àwọn ìṣesí kan bẹ tí Islam lòdì sí ẹnìkan wá kú ẹ wá mọ èrè rẹ̀ ẹ mọ èrè rẹ̀ ẹnìkan jọ kan eré àbí tí wọ́n mọ èrè Mashood Abiola sí ẹni ẹ wá ń lọ lẹ́kọ̀ọ́ wá ń náwó sí Abiola à ẹ̀tọ́ rẹ ọlọ́run padà dá padà fáwọn ọmọ rẹ orí owó ni ọ orí owó ni ọ èmi náà àtàwọn ọmọ mi orí owó ṣàánú wa àá ó ti kó ní ọpọlọ rẹ̀ pé sìmẹ́ǹtì àti yanrìn àti irin kódà kò ju ajọ́lá dáadáa gan ṣùgbọ́n nínú ẹ̀mí látara ìfẹ́ ẹmọ́jọ yá ilẹ̀ tó bá tún dọ̀lá ń gbẹ́ bọ́ lọ́bẹ̀ ìgbà ní fáwọn ẹ̀mí náà wà ń bẹ̀ táwọn èèyàn bá ti fẹ́ ṣe peaceful demonstration hátà tó fi dórí àwọn kan àwọn ẹgbẹ́ kan nínú àwọn ìjọ mùsùlùmí táwọn náà bá ti fẹ́ ṣe mùsọ́wárà tiwọn náà wọ́n lọ síbi tí èrè kànífàwọ̀ ẹ̀mí wọ́n lọ bẹ̀ ibẹ̀ ni wọ́n ti lọ bẹ̀rẹ̀ kí ni túnmọ̀ yìí wà á kàlà kí sọ́ra yálà ọlọ́run bá fi ọta kókó kankan nínú ìṣẹ̀mí ayé àwọn èèyàn ni látọjú ayé subhanallah afá rẹ ló tóbi jùlọ ní àbí Allah subhanahu wa tó dojúkọ tó ń kírun ọjà ìrún àsọ pé ò sí bẹ̀rẹ̀ rú ó ti wọ ó ti ṣe tẹ̀kùbátù ìhàm inna lillahi wa inna ilaihi raji'un èyí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ọkùnrin akẹ́kọ̀ọ́ mi àbí wọlé ẹ sì lọ yọ ìtẹ́lídìí rẹ̀ ẹ lọ tẹ fàáfà yín lá àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ káfà bá fẹ́ lò tẹ kó mútàwá mọ́sásí tí ọba ti mútàwá mọ́sásí ibi tó bá dúró sí náà yìí káàkiri kí wọ́n bẹ̀ tó tẹ́kẹ̀ máa sọ ilé nǹkan bá dẹ̀wò sí mímọ́ tó mọ́ láwọn kan tí ó lẹ́kọ̀ọ́ iye ò túnbà pọ̀ fún àfà rẹ̀ lé o kò túmọ̀ rẹ̀ àbẹ̀dẹ̀ àfà wọlé nǹkan lé sí olórí àpọ̀lẹ́ tó lè fà àfà rẹ̀ ní pé qala Allah qala Rasul tó sọ fún ẹmà tẹ̀lé kàrẹ́ ó pọ́n ilé pẹ̀lú pé nǹkan wí fún ló tẹ̀lé òní gbogbo àpọ̀lẹ́ tẹ́ fún àfà yín kò gbúdọ̀ jáde kó nu hududu shar'i kò gbúdọ̀ kúrò ń bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi bẹ̀rẹ̀ ẹ wà ṣe tààlíkì ẹ ṣe tààkìtì kíra àfáà wa ìmọ̀wó ló mọ̀ ẹ gbọ́rọ̀ sọ́lọ̀ ńlá fáà yín sáàmẹ́bí ọlọ́run ta lẹni tó kọ̀ọ̀kan tó nǹkan bá tún tún yẹ̀wò lẹ́yìn ọdún kan ọdún méjì yóò rí mistake mẹ́ àbíta ni ó sọ̀rọ̀ àfáà kan ọsọ̀ lórí social media ọwá ṣe mistake àyàn àkọrẹ̀ ìyànlọ́rọ̀ ẹ̀tún wá ń dìfẹ́ èèyàn gan àfáà mi gan ó tún jáde fún ẹ̀gbìn tí mo sọ níjọba yìí o mistake ní kọ́lá látara àfẹ́ tẹ́lẹ̀mí ní sáfà rẹ̀ wọ́n tún mọ̀ dìfẹ́ǹdì kọ́tọ̀ kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sẹ́ni tí ò lè ṣàìṣe á dẹ̀ sọ́ra púpọ̀ gbogbo ẹnikẹ́ni tí ń dunnú mo tún sọ lásọ tún sọ gbogbo àfà àbẹ́nikẹ́ni tínú rẹ̀ ń dùn lérí pòun hàn lórí social media kó sára o bí social media ṣe gbé ọ lọ òkè tó bó ṣe fi ọ́ hàn tó bẹ́ẹ̀ náà ni ọjọ́ ọmọlẹ̀ àfáàmì bá èmi síwọ jẹ́ ká dọ́dọ́ lórí social media káwọ àwọn followers wa ẹgbọ́rọ̀ àwọn àfáàmì ń dájọ́ pé ìmọ̀ ni wọ́n the man of kelima tàbí ń fi ìmọ̀ wọn sayé láǹfà ẹ̀rí wọn rí lórí social media ní o túmọ̀ sí wípé ẹ̀rí wọn bẹ àwọn olófọ́lò àwọn olófàlò pẹ́lú àwọn méjì ẹ̀dúgbò ń pawó káṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó bá jẹ́pà níyàn rẹ̀ àwọn olófọ́lò àwọn olófọ́lò ní tó bá ṣe mistake ẹ̀ nírí kó padà sọ́pọ̀ ń ṣe mistake kò ní lè sọ́bẹ̀ kọ́mọ́ bá lù sí followers bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn táwọn nàṣọ́ra tó fi padà pé ànẹ́bẹ̀yìn sọ ọmọ Mariam tó fi pé lọ́lọ́run táfi pè lọ́mọ ọlọ́run táfi pè ní ọ̀kan nínú ọlọ́run mẹ́ta ìfẹ́ alogolówó fi mahabba àsọ́bọ́ ká mọ́ pa àwọn olùmọ́ wálé àti ká mọ́ pa àwọn afá wálé ṣùgbọ́n gbogbo àpọ́nlé yẹn ní fòdúdù ṣe lẹ́ẹ̀fì mara àwọn afá súnà àwọn ò ní gbà <laughs> kọ́ máa káwọ aláìlẹ́kọ̀ọ́ ò ń bọ̀ àfáà rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà ẹ ti fi fàgbára yín ni gbogbo fún àfáà yín yẹn ẹ ó jáde kó ní àfáà míì náà ti máa tọrọ wọn ó jà fi kan tó bá jáde láyé lójú ayé rẹ náà ti ń pè ọlọ́lọ́run tó àbí kí ló tó tó pè ó ti gbé lọ o ti fẹ́ ẹ̀ka bá jẹ́ àtàn àfáà rẹ̀ báyìí pé ìsìn eh, àlẹ́ àbájánu ah, ah. àkílò pé àfáà yẹn ó ti ń pè lọ́lọ́ náà àbí o ti ń sọ di gbákejì ọlọ́run yẹn ẹ bá dárú ẹ̀wọ́ ṣe mi orí ìrun yẹn ló ti gba ìgbájú o mo sì níbẹ̀ léyìí fún gbájú yẹn ìrọ̀pá náà sọ́lá sọ pé tẹ́nìkan bá ń yìn ọ̀ láyìn jù kílà náà bìnrin káṣe káàbù yẹn káṣe kí ni níbo ló ní káàdà lù ojú ẹ̀ káàdà so tó bá yẹ pé àyìndù yẹn ó ní ìgbájú lábàdà bí ṣe máa ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn kẹ́ni ẹ bá lọ tàwọn ẹ̀sùn kí ni ìbá ṣe lójú ẹ̀kọ́ takọ̀ wá ẹ̀yin wá ń sọ pé ká má ṣe fún lẹ́yìn rẹ̀ kam man yuzkaru fi dunya wa yunsa yawm al-qiyamah mélòó mélòó lẹ́ntẹ́ ń pariwo ẹ̀ láyé ń bí lọ́hùn mọ́gbúrò rẹ̀ ọ̀hún mọ́gbúrò rẹ̀ ibi mọ́gbúrò rẹ̀ ibi tínú rẹ̀ náà ń dùn tí wọ́n gbàgbé ẹ̀ lọ́wọ́ àkíyà ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn ẹ ká kí ìsára odidi ànábì ọlọ́run fa ẹwọ́n tó padà sọ́dà lẹ́gbàá tó lọ́tọ́ tó bá lè ṣẹlẹ̀ sódidi ànábì ọlọ́run bó wá níwọ́ ẹwù bá nẹ́bẹ̀ ìsọ mọ́yà náà bó ṣe bọ́ra rẹ̀ ma qultu lahum illa ma amartani ibi ọlọ́run mi ò sọ fún ọ bẹ́ẹ̀ o in tó pa mí láṣẹ ò ní mo sọ mo sì lè jẹ́rìí sí nígbà mo wà ń bẹ̀ bẹ́ẹ̀ nìkan sọ in kuntu qultu faqad alimta ká ní mo sọ bẹ́ẹ̀ ni pé ká máa pẹ̀lú bẹ̀ ìrọ̀ ọlọ́run ọba mi ṣe bí wọn náà mọ̀ ẹwù ànẹ́bìnrin sábí ṣe ń bọ́ra rẹ̀ níwájú ọlọ́run ta'lamu ma fi nafsi wàlá máa tàbí fẹ́ ìtàní nígbà tí mo kó láàrin wọn dé tọ́ mẹ́mọ́ tí ó ṣẹlẹ̀ so ìyẹn afẹ́ká mú nínú àyà yìí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi takókò dáadáa nínú ayé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi àwọn dáadáa kan sọ lórúkọ nínú ìgbésí ayé àwọn kó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tábà ń sọ pé ìwọ ni ìwọ hmm, ọlọ́run ọlọ́run lómi sábàbí káwà ó tán yóò sì lomi yóò lẹ́lómi ní ẹ̀hún ṣe dandan torí pé personality rẹ kò ní nǹkan kan ṣe pẹ̀lú tọ́lọ̀n fẹ́ ṣe ìwọ ni kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́n kan lòun sábàbí bọ́bá wo lè lòun sábàbí bú ó lè lòun sábàbí abú bí ó sì lò wọ́n sábàbí dáadáa yóò tún lè lẹ́lómi náà ẹ̀mọ̀ pàfàlà wa yẹn ìgbà yẹn ń kọ́ ẹ̀yìn ìgbà yẹn kọ́ kò lè ṣe mistake kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe èèyàn lè fẹ́ sọ ha gangba mi kò sì pé owó ní ìjà ilẹ̀ mi tí yóò sì ní mọ́ ẹ̀sọ́ lọ sọlámà tọwọ́ lẹ̀ àfíà ọ̀rọ̀ sọ́kùsọ tí wọ́n ń sọ yìí èyí tí wọ́n wá tètè tọrọ àforíjì wọn ò lọ túbá tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́ níbi àyà yìí náà jáde ọlọ́run bá lo nǹkan méjì ti papọ̀ ọlọ́run afàláyà na ilallah wọn ò wá tètè lọ túbá lọ sọ́dọ̀ ọlọ́run wayastaghfiruna kan ní àlàyé ní ṣókí nítorí àsìkò al-istighfar ay àdúà àdúà ni Allahumma ighfirli Allahumma foríjì tó ní istighfar ṣùgbọ́n àtàwọ́bà tútúbá òun náà ní kéèyàn fínú fíndọ̀ pé tọ́ mo ṣẹ̀ òun ò mutí rí òun mutí lánàá òun ò ṣe zìnà rí òun ṣe zìnà lánàá táúbà ní yóṣù istigfar ìgbà míì èèyàn lè fíìlì pé èèyàn ṣe nígbà tá a kírun tán àṣàfúlà àṣàfúlà àṣàfúlà abẹ́ẹ̀kọ́ ìyẹn dùá ò ní àdúà ò ní ṣùgbọ́n mo ṣẹ̀ mo fẹ́ tọrọ àforíjì ìyẹn láwọn conditions tí ó tẹ̀lé tọ́lọ́mbá wa lo istigfar ń gbà míì tí ó dárúkọ táúbà ó lè túmọ̀ sí tútúbá náà tó bá lo tútúbá tí ọ̀dárẹ́kọ̀ istikfar ó lè tútúmọ̀ sí istikfar náà tó gbé kò sí bí tútúbá ó ṣe wáyé istikfar ò níwà ní ẹ̀ ṣùgbọ́n tó bá sọ lọ́tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ní àfọwọ́ sheikh islam bin taymiya alayhi rahmatullah kọ́lọ́n kó bá a yọnu sí wọn wọ́n ní fa innal istikfar wọ́n ní kẹ́rẹ́ dípé àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run foríjì yàn wọ́n lélẹ̀ ìjọ kan ní jíǹsì dùáì wọ́sọ àì bí ìgbà téèyàn ń ṣàdúrà náà nípa ọlọ́run fún mi lówó ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run foríjì mi àdúrà ni ìṣẹ̀fà wọ́n wá makurúnù bíi táwọ̀bá filọ̀gáàlì wọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ó máa ń ní í ṣe al-insan walakin kọ̀dìyà túbùl ìnsàn wọ̀lẹ̀ ẹ̀yẹ́ jù ìgbà mí bẹ èèyàn lè fẹ́ túbá tí èsì pé mo fẹ́ ṣàdúà pé mo jókòó ṣe ń forí jì mí o túbá lè fẹ́ ṣe lórí ẹ̀sìn wà kọ́dìyà jù wọ̀lẹ̀ ẹ̀yẹ́ tú èèyàn sì lè máa ṣàdúà ńgbà mí ìpè ọlọ́run forí jì mí kó lè pé kìí pọ́ fẹ́ túbá ilà àǹkọ́ọ̀l táfàfọ́ wa sọ wípé wà táwùbàtú táàmùfù jẹ̀mí fọ̀dànù fún yà amal istighfar bidunu tauba wọ́n ní sẹ́rí tíyàn bá ti ká sàkúlẹ̀ sàfúnà láì ní tútú bá nú fàhádà láyé stelzimil maghfira kò jẹ́ dandan bọ́lá ò forí jiyàn sàfúlẹ̀ sàfúlẹ̀ sàfúlẹ̀ sàfúlẹ̀ tí kò láwọn kọ̀ndíṣàn tútú bá nú bó bá wọ ọlọ́run bá sì wọ́ lè má forí láàkí wà sábàbù nínú asbab ẹnu wípé sábàbí ló jẹ́ nínú sábàbí téèyàn fi mọ́ ara forí jiyàn afọ́ alhafiz ibn Rajab àwọn náà sọ wípé wà ń kọ́lá bilisani i astagfirullah wọ́n tọ́mọ nìyẹn bá sọ lórí ahọ́n wípé astagfirullah wà wà gairu mọ́kìlẹ̀ inda qalbihi tó dẹ̀ jẹ́ pé nínú ọkàn rẹ̀ gan kò fi ìdí ṣe yẹn lẹ̀ fọwọ́ da'i ipò ẹni yẹn pé a sọ pé ó ń ṣàdúà pé kama yakulu Allahumma ighfirli wa huwa hasan nígbà tí ìyàtọ̀ pé Allahumma ighfirli Allahumma ighfirli kìí ṣe pé nǹkan yẹn ó ti fi ilẹ̀ nínú ọkàn wọ́n ní àdúrà ló ń ṣe wa qad yurja lahu al-ijaba ó ṣe ṣe kọ́lọ̀ foríjì ọlọ́run ṣe ṣùgbọ́n tó yẹ pé yìí tí ń ṣe tí ò dá yẹn ó sì wà nínú ẹ̀mí ẹ̀ àwọn àfáà kan sọ pé ìtúbà òpùrọ́ ìtúbà gúnlugún ò nìyẹn wọ́n ní fọmọ̀rọ́dùhù anna ulẹ̀ ìsàbí tàùbà kéèyàn máa lóhun tọrọ àforíjì ṣùgbọ́n nínú ẹ̀mí èèyàn in téèyàn ń ṣe yẹn kúkúrò ń bẹ̀ wọ́n ní ààlè pè ní tútúbà kàmá yà àtàkìlì obàdù náà àwọn apá kan náà àwọn àfáà sọ bẹ́ẹ̀ wàhádà haq àfáà فإن التوبة لا تكون مع الإصرار wọ́n tó gbọ́dọ̀ yẹn bá lè yàn túbá a lè gbà pé o túbá tó sì tún insist tó sì tún tìpá lórí tó ń ṣe yẹn tó kúrò ń bẹ̀ tó rẹ̀ dáta fún la wọ́n láà sí lè gbà pé ní yẹn túbá o. وقال ومجرد قول القائل اللهم اغفر لي wọ́n ní bẹ́ẹ̀ nìkan bá kan sọ pé ọlọ́run forí jì mí طلب للمغفرة والدعاء بها ó kàn tọrọ àforíjì ni ó sì fi ń ṣàdúrà فيكون حكمه حكم حكم سائر الدعاء إن شاء الله أجابه وغفر لصائبه wọ́n ní a fi ìyẹn sí abẹ́ gbígbà tí yẹn ń ṣàdúrà náà ni tó bá wọ ọlọ́run ọlọ́run lè kọ̀ǹsídà rẹ̀ kò foríjì tó bá sì wọ ọlọ́run ọlọ́run lè má kọ̀ǹsídà rẹ̀ làásì yẹmọ ìdá àkọ́rẹ́ dàmí nkọ́lébí mùkásìrì ń dàn tó bá jẹ́ pé ẹni yẹn bó ṣe sọ pàṣà fún láyẹn ìwárìrì wà náà kan ọlọ́run foríjì mi ó ọlọ́run foríjì mi ìwá ìlú wà lọ́kàn rẹ̀ wà sọ́ọ́dá fàṣà àtàní sàáàtì ìjáàbá tọ́ba dẹ̀ ṣe kò ń gbé àsìkò gbígbàdúrà ọlọ́run lè foríjì láì ṣe kó tútù bá ló ṣe kàlẹ́ àṣàr àwọn àsìkò gbígbàdúrà ìtọ́ra àforíjì òun làsìkò sàárì táwọn ń gbé sàárì yẹn wabil ashar hum yastaghfirun wa idibari salawat àbílẹ̀ ìgbàta fún ìtàn àsìkò gbígbàdúrà ìtọ́ra gbólóhùn astagfurla ó yàtọ̀ sí àtúbù ìlàlá torí pé tútú bá ń tiẹ̀ òun ó ná àwọn conditions anadam alamafat al-iqla al-azm al-adam al gbogbo àwọn conditions yẹn yóò pè tẹ́pẹ̀tì ẹlẹ́tọ̀ ló gbà òwúrọ̀ dẹ́tọ̀ yẹn padà gbogbo yẹn náà ń pè ní tútú bá tí istikfaru náà jẹ́ kan nínú ẹ̀ ṣùgbọ́n istikfaru nìkan àdúrà lásán lòun níṣẹ́ tuntun bá nìyẹn bọ́bá wọ ọlọ́run ọkàn lè asàfurulà lójú ẹsẹ̀ ọlọ́run dẹ̀ sí bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n èyí tí a máa fi sọrí pé mo ṣẹ̀ mo fẹ́ jáwọ́ ń bẹ̀ pẹ̀lú májẹ̀mú rẹ̀ tútù bá náà máa pè é bó tilẹ̀ jẹ́ pé àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó púpọ̀ lórí àwọn ẹrú rẹ̀ tí ò lóǹkà àánú ọlọ́run ó tí a bá wọ hadith afáwà Abu Hurairah hadith ń bẹ inú tíra afáwà Bukhari àti Muslim hadithi yìí hadithi kudusi ni anabi sallallahu alaihi wasallam anabi ni ọlọ́run ọba sọ wípé adnaba abdun zamba faqala allahumma fi li dhanbi ẹrú sin ọlọ́run kan ó sì ọlọ́run ó sì sọ jáde wípé ọlọ́run foríjì rí faqala allah tabaraka wa ta'ala ọlọ́run ni mo sì sọ wípé adnaba ó náà sì mọ̀ nínú ẹ̀mí rẹ̀ pé ọlọ́run ọba kan bẹ tí máa forí jiyàn wàyà kódóbi dáhùn kì í sì máa ń mú ẹ̀ṣẹ̀ kúrò fún yàn ọlọ́run ni máa fi forí jì súnmọ́ àdàfà àgbà mo forí jì tán ó tún lọ ṣẹ̀ṣẹ̀ yẹn padà fàkọ́ọ̀l àìrọ́bì fúri zambi ó tún ní ọlọ́run ọba forí ẹ̀ṣẹ̀ méjì ní fàkọ́ọ̀l tabaraka ta'ala ọlọ́run ó sọ pé adnaba fàálìmà annaláhù rọ́bà yáfúrú dáhùn ó sì mọ̀ pé òun lọ́lọ́run tí máa foríjì yàn mo ti foríjì fún màá àdàfà àdàbà ó tún padà ó tún ṣẹ̀ṣẹ̀ ó tún ṣẹlọ́run fàkọ́lá ayọ̀rọ̀bì ó tún ní ọlọ́run ọba foríjì mi ọlọ́run tó lọ́kú adìnàbà abdi zamban fàálìmà annaláhù rọ́bà yáfúrú dáhùn ẹ̀rú sì mi sì sẹ̀mí ó sì mọ̀ mo ti forí jẹ ẹrú sí mi tọba tó dọ̀la tó tún sẹ̀ tó tọrọ àmà forí jẹ má ṣe mistake o <laughs> kọ́ wá pèsè ẹ̀sì dáa báwọn hadisi yìí tẹ́ bá wo táwọn àfa aládìsí bá fẹ́ lò ibi tí wọ́n gbé sí ni pé lè bàyá ni sí àti rahmatihi ala wọ́n fi jẹ́ ká mọ̀ wípé àánú ọlọ́run ó pọ̀ ju ìbínú rẹ̀ lọ tó gbọ́dọ̀ gbọ́yé bẹ̀ ní nítumọ̀ àdísì kò sí bẹ́sẹ̀ ṣe tó tàbá tọrọ àforíjì yóò foríjì wa so in tí àdísì yìí fẹ́ fi kọ́ wa náà ni wípé alìmùbádáratú ila tàùbá tó fẹ́ tó wa kìí ṣe ìtumọ̀ rẹ̀ ní alìngimás ṣùgbọ́n ẹni tí mọ́rọ̀dù bá wà nínú ẹ̀mí rẹ̀ tó gbọ́yé bí àdìsí yìí òun náà ní o tiẹ̀ ti dá báyìí ṣùgbọ́n ẹni tí mọ́lẹ̀ bá ń bẹ nínú ẹ̀mí ah àsìkò sísẹ̀ tí mo ṣẹ̀ tọ́nà wọn lè forí jù yóò tẹ̀lé ọtún bá ẹ̀ńtọ́rọ̀ bá yé ní tí ó gbọ́yé bẹ́ẹ̀ nìyẹn so nínú àyà tí a ń kà yìí a wà rí pé tọ́lọ̀ fi parí rẹ̀ ni pé tóun ti bí wọ́n ṣe sọ pé ànẹ́bì yìí sá ọmọ ọlọ́ni tóun ti bí wọ́n ṣe sọ wípé mẹ́ta ọ̀kan nínú mẹ́ta lọ́lọ́run ọlọ́run nítọ̀ gbogbo tí wọ́n rí kí wọ́n sọ yìí náà afàláyà tó bú na ilẹ̀ wá wọ́n ìṣẹ̀fẹ̀ wọn. ìṣe wọn ò ṣe wá lọ ṣe kí ni o kan lọ tó bá lọ sọ́dọ̀ ọlọ́run ká sì wọ ọlọ́run ọba ní aláforí tí bá lè ṣe bẹ́ẹ̀ wallahu ghafur ẹ wọ ọ̀rọ̀ tó tóbi tí wọ́n sọ wallahu ghafur ọba aláforí ọlọ́run ò gọfúrú rahim ọba aláforíjì ni ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ni malimasi ibn mariam ọlọ́run wá fẹ́ sọ òdodo ọ̀rọ̀ bọ́rọ̀ sí èyí tí wọ́n ń sọ yẹn dhalika qawluhum bi afwahi ọ̀rọ̀ tẹnu wọn nìyẹn ọlọ́run ni malimasi bàbá tá a ṣe bàlágà wọ́n ń pè nǹkan ní alqasr kí náà ń pè ilmu al-badi kó kí ni wọ́n máa ń pè nínú nahwu alhasru ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé bọ́ọ̀rọ̀ ṣe rí gẹ́lẹ́ ni mo fẹ́ sọ malmasihu annafyu wal isbat malmasihu tẹ́ẹ̀rẹ́ ní tẹ́ ń pè ní masihu Ìsá ọmọ mariamu yẹn kò jẹ́ nǹkan kan illa rasul kọsùrùhù maqsurun ala risala gbogbo ń tẹ́ fẹ́ rí kẹ́ fẹ́ fi ròyìn rẹ̀ kò gbọ́dọ̀ jáde kó níbi Rasulullah malmasihu ibn Maryam illa illa kò jẹ́ nǹkan kan jù báyìí lọ ẹ má bá débi pọ́mọ lọ́ni ẹ má bá débi pọ́ lọ́ni o ẹ má bá débi wípé ẹ fẹ́ fi sàkẹgbẹ́ ọlọ́run kọ̀dọ̀ kọ́lẹ̀tì ní kọ́bì ó ní ká kọ́ ní ọ̀kọ́kọ́ jẹ́ Rasul àwọn òjíṣẹ́ ọlọ́run tó pọ̀ wọ́n ti wá ṣáájú ẹ̀ wọ́n ti lọ kódà wa ummuhu siddiqa ìyá rẹ̀ tá ń dárúkọ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ mariam ibnu mariam tá ń kàfíkì rẹ̀ sí ìyàn ọ̀sọ́ mariam náà ọlọ́run o wa ummuhu kọ́sùrù yẹn ó dórí ìyá rẹ̀ ń bì siddiqa lọ́lọ́run pé kọ́sọ́ pé nàbí ìyá àwọn àfáà wọ́n mú jáde ń bì pé Siddiq afa ibn Kathir alayhi rahmatullah kọ́lọ́wọ́n bá kó bá kẹ́ wọn wọ́n ní tí ọlọ́wọ́n bá ń sọ ń bí pẹ̀lú Siddiqọ̀ tó pe ìyá rẹ̀ yìí ay bí musaddiqatun lahu wa hadha a'la pípè tí ọlọ́run bá níṣẹ́ rí ìyá rẹ̀ Mariam tá ń dárúkọ rẹ̀ tọ́lọ́run sọ pé àwa ránṣẹ́ wà áìná ìlà Mariam ránṣẹ́ wá kò túmọ̀ sí wípé ànẹ́bí ọlọ́run ní Mariam pọ̀rọ̀ yìí dojúrú máwọn afá mi lọ́wọ́ tí wọ́n ọlọ́run lọ́nà ṣùgbọ́n jẹ́ kó kílẹ̀ ń bí pé wà ìyá tó bí ọmọ Mariam yìí ni ọlọ́run ọba pọ́nlé pẹ̀lú ìròyìn àfá ibùn kẹfìrì wọ́n ní ipò tó ga púpọ̀ ọlọ́run fi ròyìn rẹ̀ níbi ṣùgbọ́n ọlọ́run kò ní nàbí ìyàwó òkú lánàbí ọlọ́run kò sì pé ní ìyá òun gẹ́bí kan ni yóò ṣe máa sọ wípé Màríà ní mọ́ ìyá ọlọ́run ẹ̀ kí ni wọ́n ní kó ṣe fún wọn gbàdúrà fún wa dáàbò rẹ̀ bò wá subhanallah aláwọ̀ jẹ́ kẹ́lẹ́ yóò clear pé ó ní àpọ́nlé o ó níyì níwájú ọlọ́run ṣùgbọ́n gbogbo tó rí ó ní sídíkà ni ọlọ́run tó wá fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé àbò ni ó ṣe jẹ́ ẹni ni là á máa jọ tí ìyá bá lè Mariam tó bá lè jẹ́ pé èèyàn Mariam bá bí èèyàn ló yẹ kó jẹ́ wàbí táálí sí èèyàn lọ́lọ́run wọ́n ní kì í ṣe a jẹ́ pé mọ́dàmọ̀ ṣe ọmọdé ni ẹnìkan lóyún ọlọ hospital ikùn rẹ̀ tóbi bàtí ó bímọ ọba bí erin lákàtàkù àyàn ní báríkà báríkà báríkà o àṣẹ́rin ní ó fi inú ibi àwọn náà rí pé kùn tóbi pọ̀ kí wọ́n kí báríkà nǹkan dé o erin ló bí o kí ni ṣákìlù tó bí o ọlọ́run abẹ́jẹ́ kẹ́ mọ̀ wípé àtànábẹ̀ ẹ̀ńsá àti ìyá rẹ̀ èèyàn ni wọ́n ọlọ́run wá mú kọ̀síìsọ̀ kan wá nínú kàṣọ́ìs albasha al'insa ọ̀kan nínú karasarisis àdámọ́ ọmọ nìyàn ọlọ́run wá fi ròyìn rẹ̀ kí ni nǹkan náà kánà ya kùlá ní tọ́hàmà ṣe báwọn méjèèjì ń jẹun tí wọ́n ń jẹun jẹ gidi tààrà lọ́ẹ̀pọ̀lọ̀ ni wọ́n ni lẹ́pẹ̀yà ọlọ́run ni wọ́n ní kọ́ ẹ̀ká máa jẹun nínú kàṣọ́ìs àdámọ́ ọmọ nìyà oníkèèyàn máa jẹun téèyàn bá ti jẹun yòókù lẹ́sìn rí pé àwọn kèfèrí mẹ́kà náà bàtọ́lọ̀ ń gbára sálámù dìde àwọn ń rí wípé kò yẹ kó ṣe wípé èèyàn ni yóò jójìṣẹ́ ọlọ́run ó yẹ kó jẹ́ màláíkà ni wọ́n ní máìlì ha dára so irú òjíṣẹ́ wo ni tiẹ̀ yàkùlù tọ̀ àná wọ́n yẹ́ ń ṣe ìfìlà ìyẹn túmọ̀ pé tó bá fẹ́ jòjìṣẹ́ ọlọ́run lọ́dọ̀ tí wọn kò gbúdọ̀ jẹ́ báṣà kò gbúdọ̀ jẹ́ abara torí pé nínú àdámọ́ abara ni kò jẹun ọlọ́run wá fẹ́ jẹ́ kó yé wa wípé ìsọ ọmọ mọ́ríàmù kò lè jẹ́ ọlọ́run ìyá rẹ̀ náà ò lè jẹ́ ìyá ọlọ́run torí pé àwọn méjèèjì ẹ̀ náà yà kúlá nìtọ̀ àná èèyàn ni wọ́n tí wọ́n máa jẹun onzor kẹfà ní bẹ́ẹ̀ jìnnú láwùm àyà ọlọ́run ní ẹwù mo ṣe ń بطريقة عقلية منطقية ọ̀nà ọlọ́run bá làákàyè sọ̀rọ̀ ló fi jẹ́ pé ẹni tí ò bá ti ṣe islam yìí á ọ̀fọ́nú kò bá jẹ́ pòfẹ́sọ̀ bó ló ti fẹ́ púrùfù pé ọlọ́run ní ànábì ìṣà ọ̀mọ́rí àmì ọ̀mọ́ ẹ fi test sílẹ̀ ẹ jẹjọ fi làákàyè tọ́lọ̀ fún ìyá ọlọ́run bó ló sì jẹ́ séèyàn lọ́lọ́run ọlọ́run wá bára káyọ̀ wá sọ̀rọ̀ ọlọ́run ó ń zòrò kẹ́ ìfànù bá jìnnà láwọn ààrẹ ọlọ́run ní ìwà anábì ò kíyèsí ni wo bí mo ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ fún wọn bí mo ṣe ń fi àwọn àmì lélẹ̀ àwọn ọ̀rọ̀ tí ń bá ọpọlọ wí tọpọlọ fi máa jí tí mo fi ń bá wọn sọ̀rọ̀ tó ń mọ́ ń zòrò anna yóò fàkó bí wọ́n ṣe gbọ́rọ̀ ìtó náà pọ̀ wá wòye sí bí wọ́n ṣe ń dàdà pààrọ̀ mọ́lọ̀ ní tí òye wọn ń pọ̀ ọlọ́run tí wọ́n sọ káàkiri lénìí ẹ̀rí wípé látara wípé ọ̀rọ̀ burúkú yẹn ó ti gbajúmọ̀ ó ti wá fẹ́ dàbí ẹni pé òdodo ni lójú mùsùlùmí àjẹsùn àṣàánú yìí wọn náà wà rò pé àjẹsùn báwo tán bá wá rí pé èèyàn jẹ́ nìkan tó dúró déédéé ní ẹ̀sìn kọ́lá tó bá sọ fún ọ tán bá wà pẹ̀lú rẹ̀ wọ́n ní sọ àtàwọn ìpòdodo ni

bí wọ́n ṣe ń dá àtàparọ́ mọ́ Allah subhanahu wa ta'ala so àyà yìí tí èèyàn bá mọ nǹkan kan míì láti ṣe rọ́ọ̀dù fáwọn nàṣọ́ra lérí wípé wọ́n ń pe Ànábì Ìsá lọ́lọ́run wọ́n ń pe ìyá rẹ̀ níyà ọlọ́run òdó àyà yìí fífò fún ọkọ̀ rẹ̀ àsorí kò mọ̀ nínú nìkan ti tó kò fi bá wọn sọ̀rọ̀ kó fi pe ọpọlọ wọn kó lè jí kán sì lè tètè lọ túbá tán bá lọ túbá wọ́n dẹni tó lọ́wọ́ yọnu sí ọlọ́wọ́ dẹ̀ foríjì wọ́n tó níyà tó ní bàbá tó lẹ́gbọ̀n tó lábúrò tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ní tí wọ́n ṣe Islam mẹ́jà kan lórí wọn mẹ́jà kan lọ́kùnrùgbà tí wọ́n ti kú mẹ́jà kan lórí wọn torí pé bá fi rinlẹ̀ wípé afala yatubuna ila Allah wa yastaghfirun kí lọ́lọ́wọ́ bá fi parí ẹ̀ kò fóró rọ̀ ọlọ́wọ́ foríjì ìyá iná mo ń wo náà yín tí ń jó báyìí má fi yẹn dẹ́rù bá máa sọ fún pé ẹ tú bá ọlọ́run bó kẹ́yìn yóò foríjì ìyẹn ni kó máa bá sọ bóyá Allah subhanahu wa ta'ala yóò gba àforíjì rẹ̀ a fi àsìkò yìí bẹ ọlọ́run ọba Allah subhanahu wa ọba aláàánú ọba oníkẹ́ kó má ṣe bá wa san ìdílé kan lẹ́sàn dáadáa ọkọ àtìyàwó àtàwọn ẹbí náà ọlọ́run bá san lẹ́sàn dáadáa àwọn náà ni Abu Zainab tí wọ́n gbajúmọ̀ sí prof àti ìyàwó wọn Umu Zainab màmá wọn wálìdà wọn mùsùlùmí ni wọ́n nípìlẹ̀ fún mọ̀rọ̀tà dàtí wọ́n bá fi Islam lẹ̀ fún àìmọ̀ ẹ̀yọ ọdún Abu Zainab náà wá gbé àsọdọ̀ kódà wọ́n yìí báyìí níjọ́ ìgbìmọ̀ wá báyà sọ̀rọ̀ láàrin bí wákàtí kan tí mo lò pẹ̀lú ìyá mo kí àwọn tí ń báyà gbé ní a ah, ìyá ilé pọ̀ mo ṣe ń yí wọn débẹ̀ náà yí mi sípòrò mo ṣe ń yí wọn débẹ̀ náà yí mi sípòrò pẹ́lá tá ń sọ pé ó mùsùlùmí náà obìnrin burúkú ni bí i obìnrin mo ní kí ló ṣe à ah, obìnrin burúkú ni mo lóun ní tọ́jú yí ìyá lára kì í ṣe yàrá ẹ wo sùúrù náà ṣe fún yà anẹ́ni àbúzẹ́ náà bà mí wípé ìyá gba kẹlùmọ̀ lánàá wọ́n sì fi wọ́n rékọ́dì wọ́n sì sí ní pé kí n bọ̀ ashhadu alla ilaha illallah wa ashhadu anna muhammadu rasulullah ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ àti gbé asọ́dọ̀ kìí ṣe kékeré o ìyá lọ ìyá tó padà nítorí pé wọ́n rí pé ibi táwọn lè dúró sí náà ẹ wo wàhálà ẹ wo ìdààmú ìyá ọmọ akọni jésù nílé débi páwọn oníṣẹ́ ti fẹ́ máa kó sáwọn ọmọ létí ẹni tá a tún wá lè kí jù òun náà nìyàwó àbúzẹ̀dá láàmà ṣe ọ kò sóbìnrin rẹ mọ́ ẹlòmí ọmọ màṣọ wọ́pọ̀ pé má gbé yẹ wá bí ibà ń rí yín ibà ń tẹ́ẹ̀tì ẹ̀fẹ́ ṣiṣẹ́ alkiyama kí lẹ̀ tẹ̀sùn àbí tẹ̀jú tẹ̀bù mọ́tò tẹ̀kọ́lé tẹ̀lò bẹ́ẹ̀dì tẹ̀jẹ̀ spaghetti tẹ̀jẹ̀ ẹ̀ta kàlásì tẹ̀sùn kú dànù láti lọ sí àtìrùn sí kàlásì kò sí tẹ́bí sí àmá ah ìyá ìbò láti fẹ́ ṣiṣẹ́ lára wọn tí wọ́n fi gba Islam tí ìyàwó àbúzẹ́nàbò bá kún lọ́wọ́ àbúzẹ́nàbò lè fẹ́ràn sí o àní wákàtí kájú mo lò pẹ̀lú ìyànjọ́ tí mo lọ ó èdè dáná ó sún mú ah ìyá ìlé gan wọ́n ó sì máa sọ̀rọ̀ wá ní tí mo fẹ́ rèé ẹni torí súlẹ̀ kí n kìlọ̀ fún mo ní máa ta kí n wọ́n gbọ́gbẹ̀ aṣáájú aláìláha ìlànà ibi nítorí kí wínà ni ma wí pé ìtumọ̀ ẹ̀ nípa ẹ̀mọ̀ sí bí mùsùlùmí pé bẹ́ẹ̀ ni subhanallah Allah olórí orí tọ́mọ lè ṣe fóbi ẹni olórí orí tọ́mọ lè ṣe fóbi ẹni ah, ọlọ́nkọba sàbúṣẹ́ náà bìlẹ̀ sàn dáadáa kó bá san gbogbo àwọn tán nírú bẹ́ẹ̀ lọ́wọ́ náà ọlọ́nkọba sànú yín o ọlọ́nkọba sànú yín o mọ́jà àwọn òbí tiwa náà padà sí kèfèrí o ṣùgbọ́n bí mi ìsìláàmù náà ní í ṣe ṣùgbọ́n tí bèbè kèfèrí náà ló tún wà ẹ máa ṣe wá sí fáwọn òbí kódà kan máa kírun bàbá mi sì tún yálé lẹ́bọ̀ ìyá mi sì tún lọ ń ṣoògùn káàkiri ẹ rìkọ́dù àwọn lectures ẹwẹ́ mp3 kan ẹ gbélé alọ́wọ́ ká máa gbọ́ ká máa gbọ́ ká máa gbọ́ ọkọ́ ló rẹpẹtẹ fún ọfẹ́ pàníyàn ọlọ́sọ́sínú mansion gbogbo àwọn ewé bẹ̀ tí ìyàmọ́ ilóko kò rí mọ́ fláwà ni ìyà ń dá fláwà ó rò pé amúnútutù ní gúre ni ìyá kí mọ́ ẹsẹ gúre sunflower ní ìgbẹ́ gúre ló ń pè ah, ṣe ìgbẹ́ ọfẹ́ pàmbá ẹ̀ yóò mọ̀ gbọ́ àfilò lórí oore tó lè ṣe fún kí wọ́n lè síra dáadáa kalẹ̀ láti wọ̀ tàbí eléyìí mo mọ̀ọ́mọ̀ sọ kò lè jẹ́ ẹ̀kọ́ gbogbo àwọn tàbá láwọn arúgbó lọ́wọ́ kódà wọ́n lè jẹ́ mùsùlùmí náà ká máa bá wọn sọ̀rọ̀ tó bá rí pé tó bá ń bá wọn sọ̀rọ̀ lọ wá bí mp3 kan tako wá sí síbẹ̀ kó pọ̀ mo ní kẹ́ máa gbọ́ náà kọ́ pé yóò máa gbọ́ yóò máa gbọ́ gbogbo tó ń sọ mo tí ó gbà tí bá tún gbọ́ níbò míì náà níjọ́ kan tó bá rí lùgbà ah, bẹ́ẹ̀ ni wá sí kan tó fún fídíò ní ọ̀sọ̀dá ìwọ̀n sọ̀rọ̀ ó ẹjọ́ ká mójútó nǹkan yẹn kí lè kẹrin kódà mo jẹ̀ sí ń sọ́gun sí ti ń bá lọ rí ti òun sì mo gbára mọ́tò fún dáadé láàbá mọ́tò títà rẹ̀ fún àṣìṣẹ́ tó padà wọ́n náà iṣẹ́ mọ́tò ní òní gbóni kódà kò ní lò ìbò ní lọ tí ṣe àárọ̀ mọ́ ṣùgbọ́n èyí tó jẹ́ kókó jù báàlìkì àmọ́ wọn bó ṣe ní bàjẹ́ òní kó olórí orí ta lè fi fáwọn òfin tán tó wà ní àwọn bẹ̀rẹ̀ lọ́sùn ọlọ́mọdé wọn padà kó ní islam ọlọ́mọdé wọn padà kó ní islam àwọn abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọdé kó wọ́n tán lérí èyí tí wọ́n wí ni wọ́n tán lérí bá ti bẹ̀lọ́ fún àwa náà ọlọ́kọ̀ ṣàánú àwa náà yóò ká tán lórí islam o mọ́jà padà kó mọ́ o àdánwò tí máa ń kàyàn sí yàn padà sí islam lẹ̀ lọ́jọ́ alẹ́ lókùn sí ẹ̀ka tó tí ó dá láyé ọlọ́mọdé kàwá ìjọba fẹ́ jáde láyé yóò yóò fi islam lẹ̀ tó bá fi islam lẹ̀ òun ní kú mọ́ akọ́lọ́kọ́ ṣàmìwá ó tó kéèyàn máa bẹ lọ́hùn ẹlòmíì ẹ̀yìn ó rò pé orí islam ló kú sí ó ti pé nǹkan mẹ́ta tó jáde láàrin ṣètọ́nà ọlọ́dúnrún níbẹ̀ sòdí ìyàn fi jẹ́ pé ọba tó ga lọ lọ́wọ́ kásá máa tẹ̀lé kẹ́nìkan bẹ ládùúgbò wa ẹ̀mú ẹ̀rí kásẹ̀ rẹ̀ lẹ̀ kódà mò ń sọ fáwọn èèyàn wípé dọ́tẹ́lì yóò tó mọ orí èèyàn mo jẹ́ tó bá jáde láyé kódà bá pè mí mi ò lè yọjú bẹ́ẹ̀ torí pé àwọn sọ pé kókìrì kókìrì kò ní kẹrin mo máa ń sọ kan nínú ẹ̀mí ní sọ síta nítorí ọlọ́run lọ mọ ọlọ́run lọ́rẹ̀ ní gbogbo wa ṣùgbọ́n tó bá lọ́run bá ní kó dáyẹ láyé mi ò ní dáṣe kódà tó bá náà kí torí pé kò lóhun kò kírun kò sí Islam kò sí kankan tó bá dídọ́ kan lọ́ba ní ah, eh, òun fẹ́ rí mi wọ́n á lọ rí mi jẹ́ kò ó lóun kà rò pé kádàràdà tó ń bá kiri yìí níbo ló ń bá jábà kí ni ìwúlò rẹ̀ mùsùlùmí ni wọ́n bí òun ò sí islam òun ò sí gbá òun ò sí kankan òun bẹ lórí ààrẹ ní òun ò mọ nǹkan tí ó jà sí òun fẹ́ máa kírun ṣùgbọ́n tó ń rò ní pé òun ò lálàáfíà òun fẹ́ máa wá mọ́sálásí dání òun ò lálàáfíà pé tó ń bá ti padà lálàáfíà òun ò bẹ̀rẹ̀ sí wá mọ́sálásí mọ́ kí ló fẹ́ máa kírun náà báyìí bó o bá lálàáfíà máa kí lẹ́nu lé lọ. ọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ òun ti gbàgbé ẹ̀ o kí n fún lẹ́nìkan tí ó máa kọ́ ọ. ṣáfà ìgbà ṣe rántí ọ̀rọ̀ tí mo sọ yìí ṣé kí sọ̀yìn náà ni mo ní kẹ́ máa ẹjẹ́ rí sí sókè rán ẹ̀rí wọ́n kọ ní ìrùn pé kó kí mọ́gbẹ́rẹ́ kó kí ìṣá tó bá tún dọ̀la mo wà ṣàlàyé ìjọ kejì lọ́jọ́ àlàyé ìgbà tí mo wá gbọ́dọ̀ mi ẹ́ àti ọkọ̀ àlọ́lọ́ èmi tí mo sọ pé màá fi yé wọn pé àìkírun sí mo wá ń wọ́n jọ́ náà wípé èmi mo wá lọ kírun sí ẹni tí bá wá ń wòyàn lọ́ọ̀kẹ́rù ẹ̀rí ẹni tí ìṣe mùsùlùmí lọ kírun sí òun ò ní mọ́ níjọ́ náà èmi ni mo fẹ́ máa kọ bẹ̀ ní ìfẹ́ kọ mo fẹ́ kẹ́lù mi ọkọ̀ kẹ́niyàn lè jẹ́ ṣáhìd torí pọ́kà mi kọ́kọ́ pé jẹ́ kí n kọ fún ìtúlẹ̀ gbalada gbẹ̀gbọ́n tí ìmara jẹ́ ní kẹ́lù mi ọlọ́mọ ẹni yẹn ó lè jẹ́rìí alhamdulillah àfa àbáwá yẹn ní ẹjọ́ ní kẹ́nìkan ó nínú riwaya mi khairun laka mina dunya wa mafiha ó lóore fún ọjọ́ kọ́lọ̀ kó gúrí ayé fún alhamdulillah alladhi ja'alani sababan fi hidayati àwọn abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala àwa náà kọ́lọ̀ ń jákan lórí dáadáa o so má jákan lórí ẹnikẹ́ni o ìwọ iná tí àbáwá lè sọ báyẹn wọn ẹni tó jẹ́ kèfèrí ọmọ ìyá wa tó wà rẹ pé bídíà ń wọnú ọ̀rọ̀ rẹ̀ abẹ̀ sí ń ka fara rẹ̀ abẹ̀ sí sọ pé yóò wọná ẹjọ́ ṣàdúrà fún ni ìkọlọ̀ kó yí padà tó bá wá ń ṣe tí ò dáa a máa sọ pé gbogbo ẹni tó bá ṣe nǹkan báyìí o ìtànàbí sọ̀rọ̀ ìtànàbí sọ̀rọ̀ eléyìí o bẹ́yà nǹkan tó ń gbọ́ ẹ̀ náà lè tún ṣe lọ́pàá ìwọ ìwọ iná iná mò ń wo náà rẹ̀ báyìí lára ọ̀rọ̀ yẹn takò mọ́nà ahli sunnati wal jamaa àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kọ́ mọ́jẹ́ ṣàmì kọ̀ọ̀kan wọ́n gbogbo àwa tí a ní irú àwọn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn ò sí padà sínú smartphone fún òfin túbá ọlọ́mọṣẹ́ bá wa tún wọn ṣe o ọlọ́run bá tún wọn ṣe o gbogbo àwa tí ọlọ́run fẹsẹ̀ wa lójú ọ̀nà Islam iná ọlọ́mọ yẹ ṣe wa kúrò ńbẹ̀rẹ̀ aláwọ̀ ṣàánú wa ṣàánú àwọn ọmọ wa ṣàánú àwọn ẹbí wa jẹ́ ká dúró lórí Islam jẹ́ ká pẹ́ lórí Islam jẹ́ ká tán lórí Islam برحمتك يا أرحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما àwọn announcement ilé tí a ṣe fún wa nípa àwọn ọmọ wa tí wọ́n ṣe nìka àtúnṣe àsìkò yíya náà eléyìí tí ó wáyé ní 22nd of this month ọmọ wa Asia Muslim eléyìí yóò wáyé ní Ìbàdàn síbi láàrin òun àti ọmọ ìyá wa muslim akh naam ẹ al-akh bin mos eléyìí tí ó wáyé kọlọ́nkọ́ bá fa alùbáríkà sí ní ọjọ́ kàyí náà kaná ó tún wáyé nínú àwọn ọmọ wa ní ìjẹ̀bú òde ìyẹn nùrùdín fáálẹ́ ní àárín òun àti ìyàwó rẹ̀ kọlọ́nkọ́ fi ní àlùbáríkà sí ní twenty third ọjọ́ tó bá tún tẹ̀lé ìṣe sunday ìkan náà yóò tún wáyé láàrin fọ̀dílà ti sheikh abdulhakeem abdulrahim alikutubi àti ọmọ yàrá lóbìnrin habibatu bintu habibillahi umu mada umu kini ẹ́ umu nujaba wa sanabila nígbàkan ó tún jẹ́ umu ohun sànábì tọ̀ gbogbo náà ni tó oná yóò wáyé ní 23rd of this month kọ́lọ̀kọ́bà fi àlùbáríkà sí tí oṣù yìí bá wá mú kẹnu gbèpo ní on 29th of this month méjì náà tún wáyé níjọ́ kan náà nílùú ẹ̀tẹ̀ ní alfarid uh, islamic college àmì alfarid islamic model school ní ìlú ẹ̀tẹ̀ lókè yìí láàrin ọmọ ìyá wa Mumtaz bùnú Luqman Shekoni àti Islamiyya Ummu Hani yóò wáyé wàlímọ̀tò nìkan gbogbo yìí náà lápẹ̀rọ àti láàrin al-akh Tayyib kó àti Aisha ní àyíká ní méjèèjì ó ti wáyé níjọ náà gbogbo yìí náà ní àpè gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wá ogun tá kalẹ̀ yìí tẹ́bá láti rí Abu Zainab àwọn bàbá elétò nìyẹn tẹ́bá ti rí wọn gbogbo èyí tó fẹ́ lọ nǹkan kódà wọ́n bá fẹ́ ṣe nìka ní London sára Abu Zainab gbogbo bítíkẹ́ẹ̀tì ó lè jáde bíbí lówó pẹ̀lú ògo ọlọ́run gbogbo ètò yẹn ọlọ́run bá òfin jíǹkì wọn púpọ̀ kọlọ́run kó bá lọ́rẹ̀ mú wa lórí dáadáa ọlọ́run tó sí wọ́n lélétò dáadáa báyìí wọ́n padà sí wọ́n di elétò àbúrú àwọn mìíràn tó ń bẹ tó ti ti lé kalẹ̀ tó bá ti ń súnmọ́ àtùmọ̀ àná mẹ́jọrú ọbọ̀ mọ́rò pẹ̀lú àfọ́kọ̀rẹ́ ìbẹ́sì mẹ́túná sáfọ̀kabalẹ̀ àwọn kájú ti lé kalẹ̀ báyìí tó lè wípé a mọ̀ sí léwéléwé lásìkò ọ̀tá tí ó ti ń súnmọ́ abẹ́ Allah subhanahu wa ta'ala ó dé kójú pé nìkan àbáyé náà láàmà announce mẹ́jọ àmà announce talaq rahmatullahi ya rahman rahim wa ó ti pẹ́ tá ti sọ̀rọ̀ nípa ìṣe masjid wa kìí ṣe pa àti parí iṣẹ́ mọ́sálásí ọ kódà mọ́ rò pé ah, káti ẹ̀rẹ́ nìkan kó béèrè pé gbogbo mọ́sálásí iṣẹ́ tó kù tí ó parí gbogbo ẹ̀ ẹ̀lọ́sẹ̀ ẹ́sìmẹ̀tì ẹ̀wà ọmọdé kan ìlàjà torí pé máa ń sú àwa gbẹ̀gbẹ̀ àjẹgbòwó tí máa ń lé lára tèmi ṣàkóṣìyà kọlọ́nkọ́ wọlá tó bẹ̀rẹ̀ kó ó sì kù síbi tó pọ̀ ilé àlùwàlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti tọkùnrin àti tobìnrin gbogbo àyíká mọ́sálásí ó sì wà fún ẹrẹ̀ lójò bá rọ̀ ó yẹ ká tún gbogbo ẹ̀ ṣe ó yẹ ká kún mọ́sálásí gbogbo àwọn nǹkan amúnú mọ́sálásí tutù ó yẹ kí gbogbo ẹ̀ kó wáyé àtàwọn nǹkan míì tí máa jẹ́ kí ẹ̀mí ó fà sí ilé ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá a ṣe ń ṣàlàyé fún wa ní gbogbo agbègbè ibi tá a wà yìí mọ́sálásí nìkan náà ló fẹ́ jẹ́ alimọ́sílẹ̀ sáámi eléyìí tí ó lè gba àwọn èèyàn tó pọ̀ tí ọlọ́run sì lo mọ́sálásí náà láti lè máa mí ìmí ìdáyà lọ́pọ̀lọpọ̀ àwọn mọ̀sáájì tó wà lágbègbè rẹ̀ tọ́lọ́ndẹ̀ ń lò ní sábàbí dáadáa ṣèyàn túmọ̀ sí pé àwọn iṣẹ́ tí a lọ́wọ́ bí òpó yàtọ̀ sí kíkọ́ mọ́sálásí nìkan àwọn tó ní ṣe pẹ̀lú kàfálátùl aitam wal arọ́mì àwọn ọmọ òrukàn àwọn opó àti ìkún àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kúnlẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ eléyìí tó ṣe wípé táwọn èèyàn náà bá rí pé nǹkan kù díẹ̀ káàtó wọn ò ní lọlé olówó kankan mọ́ṣáláṣí náà ni àwọn èèyàn lọ abẹ́ Allah subhanahu wa ta'ala kó lo èmi àtẹ̀yìn náà ní sábàbí dáadáa láti lè fi rí iṣẹ́ ọlọ́run ọba ṣe jùlọ ẹni tó bá rí pé òun lágbègbè kan tó ń fẹ́ mú bẹ́ẹ̀ ó lè pè Ah, péjì wa facebook péjì wa wà bẹ́ẹ̀ ó lè pè pé ah, òun náà fẹ́ dá sí àwọn kaba yẹn Ramadan kalabi aziz wọ́n sì fún ní àkáǹtì mi ìjọba ní àkáǹtì jama zero zero five one nine nine three four four five nine GT bank zero five one nine nine three four four five nine GT bank Darussunnah Islamic Foundation uh, mosque kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó mọ́ṣẹ́ àti gbogbo àlọ́wọ́ subhanakallahumma wa bihamdik bákan náà alhaj maruf jima alhaji block ọmọ wọn ṣe àkíkọ̀ wàlímọ́tún nasíkà ní àárọ̀ ìdíje aago mẹ́ta pẹ̀ntí ọlọ́mọba fún nígbà láàyè mọ́ wa káwa náà ká gbìyànjú kí á wà ń bẹ̀ kọ́lọ́mọba kí ó bá kí sáwọn ọmọ wa kó sàlékún àlùbáríkà ní kọ̀ọ̀kan wa أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته